àwọn aládùn rè o eh, eh, eh, àwọn aládùn kájọ máa ṣe rè o ṣẹṣkẹṣkẹ àwọn aládùn rè bọ́ọ̀lù kò jẹ́ kí ọmọ yẹn ṣe báyẹn náà. well actually èmi like nǹkan tó ọmọ yẹn wá ṣe yẹn because i don't understand why would a father be treating his child like that ah in fact gbogbo ìdínà ẹ̀ gangan ló dà. anyways it's only a movie because ọ̀pọ̀lọpọ̀ àwọn movies yìí wọ́n wà true mm. at all but then èmi ò blame either the father or the son. Yeah. Eh? actually mo commend writer story yẹn yeah. because iṣẹ́ ọpọlọ ló gbé ó dẹ̀ kọ́ ẹ̀kọ́ ńlá fún òbí àti ọmọ that's that's my take on it anyway. ìgbọ́ngàn tí wọn náà sọ irú ro ń borun bọ̀dádì kí ló wá ka yín lára báyìí wá take it personal. <laughs> why are you surprised? ó láti ká dáàdì ẹ̀ lára ìgbà tó jẹ́ pé bàbá bọ̀ yẹn ni adájọ́ yẹn padà blame oh, ṣé ìwọ ò mọ̀ pé masculist ni bàbá ẹ̀ ni. ẹ mọ mi masculist kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ah, ah. àwọn tó máa ń gbèjà àwọn ọkùnrin. ooo mọ mi actually masculinist ni ìṣègèsè mo ní. àwọn tó máa advocate fún right àwọn ọkùnrin. o rí pé ọmọ ọlọ́pọlọ ni mo bí ìsìn ah, ló ṣe é sọ fún mi pé owó tí mo spend lórí ah, private school kò waste rárá. <laughs> bóyá kí ọgbọ̀n wa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àgbà ah, ẹsẹ̀ dúnà junior. sáà. jẹ́ kí n tẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀. ok. nínú èmi àti ìyá ẹ̀ tó jẹ́ mọ́mí ẹ̀ ta ló fẹ́ràn jù. ah mọ́mí ni of course. <laughs> Oh, Eh, but baby kí ló fa question yìí. ó ti dáhùn ó ti ṣe <laughs> láti pé kí ló fa question ó ti dá mi lóhùn nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n wàhálà èmi gan mo ti mọ̀ mo suspect náà ọmọ tèmi náà fẹ́ẹ́ dé nsìn ó fẹ́ẹ́ dé láti inú kitchen in fact Jumoke love. <laughs> wọ́n tún fi love sẹ́yìn o. Jumoke my beautiful darling daughter. yes daddy. <laughs> oh my god pẹ̀lẹ́ ah, ǹjẹ́. yes sir ẹ má bínú oúnjẹ yẹn ti fẹ́ jiná. ọmọ ah, oh dáadáa báwo yíyọ gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́gbẹ̀ẹ́ dídùn dídùn ni pẹ̀lẹ́ máa dìá pẹ̀lẹ́ o ti fẹ́ jiná àbí. bẹ́ẹ̀ni pẹ̀lẹ́ ẹ jẹ́ kí mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ ni nínú èmi àti mọ́mí mm-hmm. ẹ ta ló nífẹ̀ẹ́ jù. Ah, irú question wo nìyẹn dadi. exactly what kind of question is that. ẹ but that is very obvious now. really ẹ̀yin ni mo nífẹ̀ẹ́ sí jù you are the most wonderful and lovable father in the oh entire my God. world. oh my God lovable and beautiful daughter. ẹ ṣe ẹ ẹ jọ nǹkan tí mo gbé kaná mo ń bọ̀. kárí ọmọ dáadáa kárí kúṣẹ́ the most wonderful and beautiful daughter in the whole universe. pẹ̀lẹ́ hmm. ọmọ nù kọ́lọ́ fún wa ní ọmọ tó máa nífẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ ni ti fẹ́ <laughs> ọmọ nù. mọ́mì. my darling. do you know that you are the most beautiful woman in this world. Oh my! You are the most important woman I've ever seen. Oh. Like, I can't trade you for anything. Oh. Ẹ̀yin ni wúrà mi. In fact, ẹ̀yin tún ni jígí mi. Oh. Oh, you're loyal. Ah, ah. Oh, please tell yeah, them. So lovely. Tell them. Come on. Tell them. Tell them. Leave them. Hey, Juma, get them out. Hey, boy, Balu, kitchen, kitchen here. You're astonishing. My darling, <laughs> you're beautiful. yeah. o lè pọ̀rọ̀ yẹn ká wà bẹ́ẹ̀ lára ìṣe ló rò pé ó rò pé o lè ṣàkọsí wa ní agbábíláwa. <laughs> Ah, <laughs> eh, but dúró junior má. Eh, ṣé kò ṣe pé ansa tí jùmọ̀kẹ́ fún bàbá yẹn mo rò pé kò mí ni. mọ́mí ó mí ni ẹ̀bàjẹ́ in fact ṣe é rí pé wà obvious ni mí ni gan but anyway mọ́mí I am here for you don't worry me I love you gan. Ah! <laughs> I love you torí tọ̀hún. My ah! darling, I love you. tọmọdé tàgbà ilé àwọn aládùn lọ fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. ẹ ká ọ̀sán. welcome daddy. thank you my love. how was your day. ọmọ gidi ṣe máa ń ṣe nìyẹn ọmọ tó jẹ́ gidi ọmọ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n gbọ́n tí òbí wọn bá ti dé wọ́n gba bag lọ́wọ́ òbí wọn wọ́n gbà wá kí wọn káàbọ̀ lọ́mọ ajé kó máa sọ orí sẹ́gẹ̀dẹ̀ pé wọ́n tẹlifíṣàn máa wo tẹlifíṣàn ẹ sùdà come come I got something for you. Yeah. wow. This is for you. Thank you so oh. You like it? Yes, I love it. Thank you so much, Daddy. Uh, that is the reward of being a mother. oh my God, thank you, Daddy. Yes. I love you eh, so it's much. I love you too, my friend. Thank you. size tó bá size yẹn dáadáa I go check n Okay. My snap ẹ̀ so that máa fi fún ní phone máa fi ṣe screen saver. bàbá tí o bá bẹ̀rẹ̀ màmá náà ọlọ́wọ́ ṣíbí. fún kò kò kò fún un ó lọ ṣojú bẹ́ẹ̀ tó fẹ́ dákúrò tó fẹ́ dákúrò ọ̀la. Junior, do you like my shoes? Oripo fine. It's fine. Ah. Omba, you are not transparent now. See what I mean? Yes, daddy. This is beautiful. Ah. You don't like You are not transparent now. Keep quiet. Whatever. Kí transparent. Ah. O jẹ lọ ra television tiẹ̀ nílé ẹ̀ kó máa wò kí ló ṣe. Ah. ah. Ẹ kúlé Oh my God, here comes the best mom in the ah, world. My darling. Mommy, how are you? Oh my ah. love. oh, <laughs> oh I love you. I love you too. Mummy too. Eh. eh, ẹ bá mi ra nǹkan bọ̀ ṣá. Trust your call Guess what? Yes. What I bought Wow. Guess how much I bought it? How much is it? Thirty thousand naira. Wow. That's it. That's it. Thirty naira. Oh my god! <laughs> Try, try. Check it out, check it out. Shake fine. Shake fine. Sweetheart, never mind. Mo ṣe kúrò bọ́ yẹn bí tó ti ń pààkì ẹ̀rọ ti ṣe mistake sizes yẹn. Ẹ̀pẹ̀lẹ̀ ládi. Yóò But páàkì padà. Bá mú kíní ẹ̀ já páàkì dára. Mo ń ṣe ẹ̀ mú size mi. Ah no, not at all gbogbo ibi tí mo ti rush ni because mo pick some few other things fún spa mi so mi ò tẹ kọ bí ara sí ìgbà tó you don't know my size. ah oh, no my love kò ṣe pé mi ò mọ size ẹ ibi tí mo ti rush ni apparently bàbá yẹn fi wrong size síbẹ̀ o má worry o má hmm. dá padà lọ́la and I'll get you the right size. pẹ̀lẹ́dìá má worry o take me mo ge bàtà ìwọ dẹ ó pìtì ah! ẹ tó yìí. very as in. àbẹ̀ni pé mo ṣe measurement ẹsẹ̀ ah! kí tó kúrò nílé. Mm-hmm. mo ti rí mo ti rí ah oh fine it's so nice ó má ṣe pa ah ah mo mo mo ti gbà báyìí mo ti gbà everything tí mo bá fẹ́ order ń sìn àtọ̀dọ̀ yín ni màá ti order yìí nítorí mo ti mọ̀ pé tí mo taste jewelry tí mo máa ń like nìyẹn èmi ò mọ̀ pé Dubai máa ń ní àwọn quality things báyìí. yes wọlé. ah. <laughs> daddy kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ jọ ẹ jẹ́ kí n pè yín padà ṣẹ́gun màá pè yín padà. ó ní owó kan tí ó yẹ kí n san ní school mo fẹ́ ra textbook kan rẹ́mi kan ẹ̀ṣẹ̀ pè mí tó ń sìn ó nípa gbọ́ ra textbook yẹn so mo ṣe á bá yín torí wọ́n ní pé failure to buy the textbook you know that's failure technical failure in my exam. dadi dadi. ọlárìnwájú ṣé bí wọ́n lọ́mọ ẹ̀ ń bá sọ̀rọ̀. Hmm? o oh, ẹ eh, mo gbọ́ o ṣe. èsì tó máa fún nìyẹn ọmọ ń ṣàlàyé textbook tó ń fẹ́ rà instead kò béèrè pé èlò ni kò kówó lé lọ́wọ́. Eh, my darling èlò lówó náà. three thousand naira just three thousand. ṣẹgbọ́n ó ní three thousand naira ní ẹjọ́ ìfún lówó. bẹ́ẹ̀ ni màá mo ti gbọ́ bẹ̀rẹ̀ mi rò pé yẹ kẹ́yìn lè ka three thousand naira yẹn kẹ́ kò lè lọ́wọ́ ni. ah, ah ó ṣe máa jẹ́ pé mi ni máa fún ọmọ ní owó òwe school. ẹ èmi gan ò lè fún ọmọ kan tí ò appreciate me as his father lówó ìwé while his fashionista mother keeps spending money on frivolities and buying of jewelries and then cannot pay for her son's education. Ah, wait wait wait i'm lost ọlárìnwájú má gbẹ̀yìn wá. mo ti gbé wá má gbẹ̀yìn wá tọ́ mo ti gbé wá sẹ́yìn ah kí mi ṣe ní gbé wá ojú ẹ̀kọ́ ló sọ ni pé òun fẹ́ràn ẹ jù mí lọ. Eh, yes. tó ti lè lówó tó lè ra oversize shed fún tó lè ra oversize o ra jewelry fúnra ẹ o ra sétí o ra sọ́rùn o ra gbogbo ẹ èlò ní three thousand naira common three thousand naira ò lè fún ọmọ ẹ kó mú lọ sí. Ọlárìnwájú ṣé ọ̀rọ̀ dẹ̀ ló sọ yìí ṣó yẹ kó máa sọ ọ̀rọ̀ níwájú ọmọ ẹ ah, kó dá o. àwọn aládùn kájọ máa ṣe rè o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rè o. Junior kí ló dé tí mọ́mí àti dáàdi ń pariwo bẹ́ẹ̀ yẹn. pàdé mi mo máa lọ sókè mo ní pé kí n lọ gba owó tẹsibúùkù lọ́wọ́ dáàdi ni o dáàdi bá ní pé kí n lọ bá mọ́mí mo bá lọ bá mọ́mí báwọn méjì àṣìbẹ̀ẹ́ sí ní argue nìyẹn but I couldn't stand it so I just left. dájú wà fún ẹ lówó tẹsibúùkù tó béèrè ah, dúró ṣé o ṣe dáàdi ni torí mo mọ̀ pé dájú ò kì í fọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọdé ṣeré rárá o. ìwọ náà sọ bẹ́ẹ̀ mi ò hmm. kúkú ṣe wọn bọ dáàdì ló kọ béèrè question kan lánàá lọ ni pé junior ta ló fẹ́ràn jù nínú èmi àti mọ́mí ẹ̀ mo ní pé mo fẹ́ràn mọ́mí náà wọ́n dẹ̀ bi jùmọ̀kẹ́ náà wọ́n ní pé jùmọ̀kẹ́ ta ló fẹ́ràn jù jùmọ̀kẹ́ náà tẹ́ nípa ah, àìmí náà fẹ́ràn dáàdì bí dáàdì ṣe bẹ̀rẹ̀ sí ní bínú nìyẹn o. òde. ah ṣé ìwọ mọ̀ wípé kò yẹ kó dáhùn question bẹ́ẹ̀ yẹn ah kí ló yẹ kí n ṣe ah I, I I I I gave my honest opinion. gbẹnu sóhun jọ gbẹnu sóhun ah lóhùn àṣé mo ti gbá penalty wo dúró láti jó yìí ìwọ tí mo máa ń pè mẹ́ńtọ̀ mi aṣọ ti ẹ̀ gọ̀ báyìí. sẹ́gbọ̀n ah, ah, wẹ̀ hmm? ṣé mi ò bá wí are you talking to me like that. gbẹnu sẹ́yìn gbẹnu burúkú sọ òyìnbó rádaràda yìí náà ni ah, bóun ló ti òyìnbó àgọ̀ burúkú dúró ní ṣé ó yẹ kó dáhùn irú béèrè bẹ́ẹ̀ yẹn tán bá bí ẹ kò yẹ kó dáhùn wàá sọ pé ó fẹ́ràn àwọn méjèèjì bákan náà ni ẹ gbà mí dáàdì dúró náà dáàdì náà béèrè irú béèrè bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ẹ dáàdì béèrè lọ́wọ́ ẹ. Ah, ṣé òun tí a ti sọ pé dáàdì mi náà gan nìyẹn ni sẹ́gun ẹ̀ ṣọ́ ara ẹ o. mi lè sọ pé dáàdì gan o ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni pé bí dáàdì ṣe béèrè irú béèrè bẹ́ẹ̀ yẹn tó o bá ti dá wọn lóhùn bá ṣe fẹ́ wọ́n kàn máa bára wọn nínú jẹ́ ni ó yẹ kó sọ pé o fẹ́ràn àwọn méjèèjì bákan náà ni. that's not possible ah, ah. kò possible now. You can love two persons at the, at the, at the same time. It's not possible. It's, it's impossible. Òyìnbó burúkú yìí náà ni òyìnbó òṣì yìí náà ni dúró ná jẹ̀bi ẹlẹ́rìí béèrè kan ọlọ́mọ àjẹ o tí wọ́n bá na dáàdì níta kí ló máa ṣe. Wọ́n ṣe na dáàdì mi níta ah ó yẹ máa sọ orúkọ báyẹn àbí ní ẹ fẹ́ kú dànù ni wọ́n á nà bí nǹkan mi mi jù lọ káta yẹn yanjú ẹ̀ ẹ ah. eh, sórí bó ṣe pe orúkọ ẹ ní ìsìn tó pè mọ́ dáàdì ẹ ṣé òfẹ́ náà dáàdì nìyẹn òkè tó bá na mọ́mí níta. Eh? èmi junior agimanto ẹni ò tó bẹ́ẹ̀. ṣé o ti wá rí báyìí àwọn méjèèjì ló fẹ́ràn sórí ṣèdúró náà jẹ́nbi eléèrè láti ìjọ́ tó ti mọ̀ mí ṣé wo béèrè lọ́wọ́ mi pé àwọn òbí tèmi ń kọ́. ṣé olóbì ni. rárá mo jábọ́ látọ̀run ni. wo nǹkan tí mò ń sọ fún ẹ ni pé ipò ọ̀tọ̀ nípò bàbá ipò ọ̀tọ̀ nípò ìyá ìyẹn ò lè fi méjèèjì ìyẹn ò lè fi kan dín kan nú àwọn méjèèjì àwọn méjèèjì ló máa sọ pé o fẹ́ràn. ṣe gbó wẹ́wẹ́ gbó ó ṣe gan fàájì mo rí pé ìwọ náà ó ṣiṣẹ́ ọpọlọ fún mi bẹ́ẹ̀ <laughs> ṣe dá ti ṣe báwọn rí màá máa máa wá nǹkan ṣe sí wa yẹn. ṣé àtètè wá nǹkan ṣe sí o. ẹ ẹ máa wá nǹkan ṣe sí <laughs> aládùn ló fẹ́ wò àwòrán má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú wa. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá bẹ̀ màmá náà ò bẹ̀ yìí màmá kò fòṣì. ẹ káàbọ̀ I really appreciate you all in fact mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo pe ìpàdé gbogbo yín dẹ̀ jẹ́ ìpè yẹn eh, I I really need to you know, thank you first nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé mm, nínú ilé yìí àti notice pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ division between the members of the family so i just want to employ us that nínú ilé yìí o gẹ́gẹ́ bí orúkọ wa jẹ́ as adùn family kò yẹ kí irú àwọn division yìí báyìí kó máa wà nínú ilé wa so mo fẹ́ appeal sí wa ipe gbogbo wa o ó yẹ kí a máa bára wa ṣe. junior jo please i don't have a minute to waste kí ni kókó nǹkan tí o fẹ́ sọ gan. nǹkan tí mo já àti sọ ni pé gbogbo wa o mo fẹ́ appeal sí wa ipe ká má ṣe jẹ́ kí ìyapa kankan wà ní àárín gbogbo wa kí a jọ máa ṣe pọ̀ let us love ourselves as one big family. <laughs> ṣé nǹkan tí mo sọ fọ́ nìyí why are you guys laughing junior ṣé lè ta kẹsẹ̀ sí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ ti rí nǹkan kan oh, <coughs> my beautiful darling daughter wo let's go and continue with that. a ṣẹ̀ṣẹ̀ ni you ain't seen nothing yet. jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ ìwọ náà ẹ má yẹ ká máa jà nínú ilé yìí o mọ́mí ṣe rí wọ́n yẹn ń lọ báyìí. Ah, yes ẹ wọlé o. jùmọ̀kẹ́ adùn. Ìwọ ti ẹ̀ ní. Ọmọ àsùnkẹ́ ni wú. Ọmọ àsùnkẹ́ ń rùn ta. Ọ̀fà. I did. Jumoke, my lovely sister. Do you know I really love you? Hmm? Yes. are my younger sister and hmm. mo ti realize pé mi ò lè trade for anything in this world. Hmm? Yes. You are my priceless jewel. <laughs> Somebody please wake me up. You are awake, my dear. Ṣé mò ń lálàá ni àbí reality? No, no, no, no, no, no, no. This is reality, baby. Mm. Yes. Ṣorí actually nǹkan tí mo wá bá ẹ sọ ni wípé ṣorí mo ti consider ẹ̀ dáadáa mo dẹ̀ ti wò pé èmi àti ẹ̀ ṣorí àwa ni ayọ̀ iyọ̀ àti adùn nínú ilé yìí. Eh. Yes, my dear, ṣorí I've noticed that tí èmi àti ẹ̀ if are not in good terms, sure, there's always um, a kind of division and uh, an acrimony in this house. I don't seem to get you. Don't worry, understand. you understand. Shuri, take for example, daddy at mommy. Eh? Gbọ́ ariwo tó ń ṣẹlẹ̀ lánàá yẹn, background. Mo lọ daddy, mo lọ sọ fún daddy Ore mi pè mí, ó ní wíkàrà textbook. So, ah, daddy wa ní pé kí mi lọ bí mommy. kí mo sọ tó fọ́ọ̀nì báyìí ṣé nǹkan tí mo sọ fọ́ọ̀nì now i understand ó ti sú ẹ junior. Ah. see me i'm not tired and i'm loving the attention i'm getting from daddy. but it is affecting me. how. ah láti ìgbà tí gbogbo Eh, fẹ́ràn jù nínú ilé yìí tó ti bẹ̀rẹ̀ dádì ti dà mí nù náà tó bá gbọ́ tẹ̀ ṣe ń wà sí mi àbẹ́ pé bíbí ọmọ àlè ni mí. so kí ni wàá fẹ́ kí n ṣe sí báyìí. Ah, o ní nǹkan tó lè ṣe sí o bọ́ ṣó mọ̀ pé ìwọ náà máa ń behave ọmọ àlè ń gbà. Ah, ah. Jùmọ̀kẹ́ ah, èmi. mi ò mi ò bú ẹ so what do you want us to do about it. ẹ jẹ́ n sọ fún ẹ jẹ́ n sọ fún ẹ. Eh, no no no no ah, eh, eh, mi ò lè bẹ́ ṣe o àjọ láìláì because every time tí n bá fẹ́ ṣe deal kò kì í yield good result. Àjùmọ̀kẹ́ I promise Trust me on this one. Mm. No, you're my lovely sister. Good morning, Daddy. Ah, my beautiful little cute princess. <laughs> You can say that. How was the night? Fine, thank you. How was your night? Adúpẹ́ àti I just wanted you. káàárọ̀ mú mi pẹ̀lẹ́ anyways daddy mm. please i need a little money for school and personal keep. ah little mm-hmm. o dey shop with little ma wà náà fún mm, yeah, yẹn máa okay for now i just need ten thousand naira. ah kí ló dé ten thousand ṣó máa tó ṣá. Eh, yẹn máa wà okay for now but if i need any other thing. please I'll let, let me know. know tó bá dẹ̀ rò ó sí náà kó tó jáde gbó nídìí nǹkan mi jẹ́ kí n sáré sọ fún mi kí tó káwó yẹn tán okay daddy. ẹ̀rẹ̀ pẹ́nu dé. <laughs> ó sì kú bẹ́ẹ̀ o tó bá ní ìdísí o. thank you so much daddy you are the best daddy in the world. and you are the best daughter in the world. i love I you. i love you too. <laughs> best daddy you, best daughter. yes <laughs> thank you daddy. yeah. <clears throat> jẹ́ kí mọ̀ tó bá ní ìdísí o máa let me know before you go. Junior, hmm? It's worked. Hey, eh? kí ló I know ten this is yours. five thousand six thousand lówó mi now. ah nítorí kí ni o. ah ṣé mi kò gbọ́ ọpọlọ kalẹ̀. ìwọ ni o gbé ọpọlọ kalẹ̀ àbí ta ló execute plan yìí hmm? ẹbí ẹ̀kọ́ ká ni mo ti fún ẹ three thousand ni you not be complaining èmi ẹ̀gbọ́n ni ò ń bá sọ̀rọ̀ báyẹn àbí nítorí owó tí wàá fẹ́ máa bù mí nìyẹn o. Ah, èmi ò wẹ́ o junior mo kàn ṣàlàyé fún ẹni at least you can buy textbooks from this now and you have two thousand naira left to do big ball. ẹ so kí ló wàá fẹ́ fowó tiẹ̀ ṣe báyìí. Ah, ah. kí ló kàn ẹ́ pẹ̀lú nǹkan tí mo fẹ́ fowó tèmi ṣe. o lè bẹ kó sọ́wọ́ o lè kó fún mi. dáa. ní ẹ̀ you should be grateful that I even gave you 5,000 Ah, thank you, thank you. Eh, we really appreciate it. You I love you, my sister. Mm, <laughs> somehow. Then you Eh, kò wala. wàhálà. Ó Mommy. Yes, sir. Mm. Ṣé o lè wá láìkẹ́ ẹran tó wà lórí oúnjẹ yìí o? òun gangan ló really. Mm. Uh -uh. why not it's a free word. Only me. Hmm. yeah. Hmm. are you sure. you can have it. wow this one. anyone anyone. Oh, okay <gasps> all right ma. <sighs> Mommy, thank you very much. You're, <laughs> You're really the best in the world. Oh, I love you so much. I love you too, um, darling. <laughs> <laughs> pẹ̀lẹ́ Jùmọ̀kẹ́. Hmm, ṣé dáàbò. ó ṣe oúnjẹ máa yọ báyìí. oúnjẹ yẹn ti tó mi. Hmm. but daddy can I have your meat too. Hmm, meat. Mm. it's okay it's okay <laughs> you can have it. that's what you want. Mm-hmm. ìyẹn ló fẹ́. yes daddy. kékeré yẹn wà ń bẹ̀ o. ilé ìgbọ̀ngàn ni mo fẹ́. ẹ jẹ jẹ <laughs> ẹ torí tọmọ náà ló ṣe ń ṣiṣẹ́ eat my love. mọ́mí ẹ̀jọ̀ ṣé o sì máa fún mi ní owó textbook yẹn. definitely ah uh, why not. Mm-hmm. èló ló pe náà. ẹ three thousand naira péré ni. oh all right ma fún five thousand naira in case tó bá ní láti get another yeah, thing. yeah that's true i need mm, some other things. To <laughs> torí ọmọ náà ni mo fi ń ṣiṣẹ́. Uh-uh. <laughs> Mommy, so I, I really appreciate you. Thank you mm. very hmm. much. Why? <laughs> Uh-uh. uh, 20 now. Yeah, uh, sure. You deserve it. Sure. Thank you. Oh, my darling. surprise. five thousand naira. Yeah. ń bẹ níbẹ̀ hmm. two thousand naira ni. owó mi kù five hundred naira. ah bí ti báwo. ṣe bí fifty fifty lájọ sọ. ta ló ṣòfin yẹn o nígbà tí dáàdì fún mi ten thousand naira i gave you five thousand naira out of it o mọ̀ pé nǹkan tí mi ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe díò lóde ah, because you like mm, cheating. Mm, mm, ṣàgbà máyà mi jẹ ẹkọ mọ̀rún wáyé tó ti wà ókè báyẹn. mo ti wà ókè. thank you. Ah, fọláṣadé fọláṣadé nǹkan tí ń ṣe wá o fọláṣadé wọn kọ́ ni mò ń bá wí ni. jọ̀ǹtorí ọlọ́run ṣe é pé jẹ́jẹ́jẹ́ ni mo jókòó tèmi fi mi sílẹ̀. mi lè fi ẹ́ sílẹ̀ fọláṣadé mi lè fi ẹ́ sílẹ̀ òrùlé wa ti ń jó wa fúnra ni o. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. junior adé jùmọ̀kẹ́ wọ́n máa sọ wá di atm àní wọ́n kàn dọ́gbọ́n gbó lọ́wọ́ ni wọ́n fi wá ti jẹun jẹun ni. lọ́nà o. ẹ tẹ̀ bọ́nà fọláṣadé kí ló ń sọ̀rọ̀ náà débi kàtìkàtì gbé ẹnìkan fẹ́ràn ẹnìkan ẹnìkan fẹ́ràn ẹnìkan yìí náà. mọ́mí mọ́mí ibi lẹ tiẹ̀ wà. ibi mo wà. Ah wọ́n fẹ́ jẹ́ kí n jẹ́ ń bẹ̀. no my daddy my daddy. Mm, my sweetie daughter. how are you. Hey, eh, as you can see mo wa longo. daddy you know i love you. obviously you also know i love you too. yes i know you know I, me i love you so much. Hey, eh, I, I know mm -hmm. i know. Mm-hmm. Um, daddy please i need something small. Mm, how small. very small just five thousand naira ẹ̀yà ọmọ mm-hmm. ah. tó bẹ̀ òótọ́ bẹ̀ ni pé five ṣíṣì tó kéré jù mi ò ní lọ́wọ́ mo ṣe ń báyìí sọ̀rọ̀ yìí. Uh-uh, Daddy, don't be like that. Really shut your mouth. Mommy. Mm. Ṣó ti gbẹ́nu ẹ sọ́hùn. Mm. Lójú ara yín ẹgbọ́n nìyẹn o. Ẹ ti gbàgbé pé ilé ayé ilẹ̀ bẹ́mi àti bàbá yín o. Eh? You kids think you're so smart ẹ wá fẹ́ fi smartness yẹn ẹ wá ń lò ẹ wá ń fi ọgbọ́n ẹ ẹ ń fi ọgbọ́n ẹsẹ̀ mi àti dáàdi yẹn sọ wá di atm ẹ wá ń gbowó lọ́wọ́ wa stylishly. jẹ́pọ̀ mọ́. bọ̀ mọ́ mi yẹn náà lè bẹ̀rẹ̀ ta ló fẹ́ràn ẹnìkan jù nínú ilé yìí náà. Mm. yes you you were the one that asked us questions i get it you fi yẹn separate wa. ẹ̀mi àti Jùmọ̀kẹ́ dẹ̀ wò pé kí la lè fi bond tí tí a fi máa padà. oh well done beautiful ìwọ yẹn ni James Bond àbí so bonding tẹ lọ ṣe yẹn ni wọn fi dún ọgbọ́n àrékérekè ẹ fi sọ wá di etí yẹn ẹ̀yin gbowó lọ́wọ́ tiwa ẹ̀yin lọ pin mọdà yín lọ́wọ́ nulẹ mm-hmm. ìyẹn ẹran ló ń jẹ ìwọ tó mọbi tí mo like beef tó ẹran tó tóbi jù lójú dọ yẹn o dẹ̀ bójú mi ṣe yán dọ̀ mi kọ́ ní sọ̀rọ̀ ni ìyẹn ló mú wóró ó dẹnu lórí bonding yẹn náà. ẹ wá ẹ ẹ wá ń lò báyìí ẹ àwọn ògbọ́n nìyẹn o lójú ara yín ẹ ti gbọ́n tán ẹ wá ẹ wá ẹ bond. Hmm? Um, look here, kids. We may have been very wrong to ask you such questions. Huh? But òótọ́ inú bẹ̀ ni pé àwa la bí yín. Okay, yes, ìwà yín kò lè yàtọ̀ àmì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wà yẹn náà ìwà yín kò lè yàtọ̀ but òótọ́ bẹ̀ ṣe ni pé àwa ni òbí yín. Okay, a dẹ̀ ní fẹ́ kí irú segregation yẹn kó common nílé all nítorí pé kíni ilé aláyọ̀ ní ilé tiwa. bẹ́ẹ̀ni o. àbí kí ló ní mo sọ. bẹ́ẹ̀ni you have said it all my love eh okay fine we are so sorry for the way we treated you both mm. but afẹ́kẹ́yìn méjèèjì mọ̀ pé your father and I we love you so so much and we go extra miles as in we'll do anything for both of you. Mm. Mm -hmm. hey, eh, mommy, daddy, dad... mommy ẹ mm. ìwọ eh, kọ́kọ́ sọ̀rọ̀ um, Daddy, mm. Mommy, Emma, má our sí And I want you to know that we love you both. Yes, we uh, do. Eh. And uh, we want you to know that you're irreplaceable in our hearts. <laughs> <laughs> oh my darling, I love you too. Love. Yeah. yeah. <laughs> ah ẹ eh, máa padà wá. sẹ́mi wẹ́wẹ́ wà á bí wà á bí máa bọ̀ máa padà wà á bí gangan ìwọ náà ti dára wa ni ẹ̀rọ àwọn ìwádìí ọ̀gbọ́n. pàdí mi. ìgbà tí kò bá ti ń dùn báyìí ìwọ náà máa ń rìn sí i wọ́n máa mọ̀ ní olúmọ̀ ọ́ all right um, um, ladies and gentlemen I have something to propose. okay. Um, mo fẹ́ kí àwa gentlemen tó wà níbí go straight to the kitchen and cook something deliciously delicious uh, for these queens. Oh. Yes. <laughs> Just with the guys. Yes, that sounds mm. fun to me. <laughs> Sounds fun. That's my love. <laughs> Daddy, oh, mm. excuse me, sir. She mm. be Ṣebí in ni Kenny? Obviously. Eh, eh, ọ̀fun gbẹ̀mí ni bóyá mo lè rí díẹ̀ mú bẹ́ẹ̀. Ṣẹ́gbọ̀wẹ̀. Mọ́mí mọ́mí. aládùn rèé o ìkìlẹ̀ eh, ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà papa mama baby bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ fún mi <laughs> ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Eh. àwọn aládùn rèé o. Eh. àwọn aládùn rè o ee eh, ee eh, eh,